Eh, orúkọ mi ni Alhaji Saheed Aliu Alaka ó jẹ́ gẹ́gẹ́ bí ọmọ ìlú Abẹ́òkúta ní Ogun State so wọ́n bí mi ní ọdún 1969 sí ẹ̀yìn sí àsìkò tàwa yìí. ẹni bá máa là láyé iṣẹ́ tí mò ń ṣe mò ń dì pẹ̀lú àwọn ọjà bíi títà káràkátà ó máa ń ta rédíò tẹlifíṣàn àti dvd àwọn nǹkan bí ẹ̀rọ nǹkan ilé bí fìríìjì àti àwọn tẹlifíṣàn tí wọ́n máa ń sanwó tí wọ́n ń wò tí wọ́n ń pè ní ptv bí wúrẹ́ àwọn dstv gotv la máa ń ta mo dẹ̀ ní ṣọ́ọ̀bù tó ti ń ta electronics ní oṣù ní ládìpọ̀ bíi spare part mọ́tò àlòkù tó máa ń pè ní tòkunbọ̀ ọlọ́dẹ fi àlùbáríkà sí ìgbà títà yẹn nílùú Èkó ń bẹ. nígbà tí màá bẹ̀rẹ̀ iṣẹ́ yìí alákọ̀ọ́kọ́ aṣọ ni mò ń tà nígboro Èkó nígbà tá a dé kò tá a ṣiṣẹ́ mo ní ẹ̀gbọ́n kan tí mò ń gbọ́dọ̀ ẹ̀ ni mo ṣe ń bẹ̀ so ọ̀dọ̀ àwọn ọ̀rẹ́ wọn láti máa ń tajà lẹ́kọ̀ọ́ a máa ń lọ káàkiri bí aṣọ bíi léèsì kòpíọ̀nù láti ibẹ̀ ẹ̀gbọ́n mi kan wà nílùú òyìnbó yẹn máa ń kó àwọn àwọn ọjà bẹ́ẹ̀ yẹn wá láti wá tà so tó bá ti lọ tó bá ti tà tán a máa bá wọn a máa ràn wọ́n lọ́wọ́ tó bá di pé èmi náà ni máa bá wọn tà gbogbo bàtí máa lọ sílùú òyìnbó lára aṣọ lákọ̀ọ́kọ́ pé àbúrò mi jọ bá mi mójútó kinní yìí so àtẹ̀wọ̀n bá ti ń lọ èmi náà máa lọ síbi àti máa lọ kó wá láti wá máa tà tí bá bá wọn tà tán àwọn á padà èmi á padà sékòó wọn á wọ pé iṣẹ́ tó ń ṣe iṣẹ́ tí mò ń ṣe yìí iṣẹ́ obìnrin ni wáyé tí mi ṣe kúkú fojú síṣẹ́ electronics because mo mọ̀ nípa iṣẹ́ electronics àti mo wà léwe mo kọ́ mo á fojú sí ìgbà tó wá yá tí mo tẹ̀ di pé iṣẹ́ tó dáa ni mo á kúkú gba ṣọ́ọ̀bù sí ìlú mo ṣe ń bẹ̀yẹn ó tóbi ó bọ̀ yàtọ̀ bá ti kó láti ìlú òyìnbó tó bá ti tà tán á síbẹ̀ á tà so wá dípò àwọn yẹn máa ń béèrè pé ẹ nǹkan báyìí àwọn fẹ́ra àwọn fẹ́ra ara dẹ̀ ni ọ̀nkú rẹ̀ tí kò dé láti ìlú òyìnbó so wá mú mi bọ́ sọ́jà máa lọ rà ńlá alábà ni o ẹ west minister ni o gbogbo ibi tí máa ń ta kínní yẹn màá máa wọbẹ̀ màá máa lọ rà so mo wá kúkú sí ṣọ́ọ̀bù ńlá mo wá fi bẹ̀rẹ̀ ní ṣiṣẹ́ òwú láti máa tà. gẹ́gẹ́ bí mo ṣe rí because kò sí iṣẹ́ kan tó wà tí ò sí ìpèníjà níbẹ̀ tẹ́ bá wò ní bí ọdún mẹ́ta sígbà tá wà yìí ọdún márùn sígbà tá wà yìí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ra fìríjì sílé ló ra ọ̀pọ̀lọpọ̀ nǹkan sílé níbi tí wọ́n ti ń kó àwọn irinṣẹ́ yìí wá láti ìlú òyìnbó torí ọ̀pọ̀lọpọ̀ wọn ìlú òyìnbó ló ti ń kó wọn wá ṣùgbọ́n ìpèníjà ta ni ni pé nígbà tí iná ò ti fi bẹ́ẹ̀ wà déédéé ní Nàìjíríà ọ̀pọ̀lọpọ̀ wọn kìíní yìí ò yá mọ́ àti pé ọ̀pọ̀lọpọ̀ ìpèníjà táwa rí bẹ̀ ni pé tí ẹ bá wo àsìkò tá a wà ní nàìjíríà sí yìí ọjà tá a rà ní tàǹtà ní five thousand naira nígbà kan rí iye tó ń tà ní London náà náà sì ń tà ọjà mi wàjà pé máa ra àwọn ní irú àwọn kẹ́tù ẹ̀ máa ra àwọn kéékèèké àbí mọ́tò tẹ́ ra ní three hundred pounds tẹ́ tún wọn ṣe tẹ́ spare part yẹ tẹ́ gbé wá sí nàìjíríà three hundred pounds náà ń tà ń gbà yẹn náà náà lọ sí ń tà so nǹkan tá a tà ní six thousand naira táyì tẹ́lẹ̀ sí yìí ní five thousand naira dájúdájú àwọn àmàtà níbi àbí twelve thousand naira so ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọn ò lágbára àti ra nǹkan bẹ́ẹ̀ mọ́ so àwọn ara ìpèníjà tí a rí nìyẹn. nǹkan tó gbé mi wá South Africa ni pé gbogbo ọjà tálára ní London tá n tà mo wá wò gẹ́gẹ́ bíi pé ah, South Africa náà ilẹ̀ ilẹ̀ aláwọ̀ funfun dúdú ni ṣùgbọ́n aláwọ̀ funfun pọ̀ ń bẹ àwọn ọjà tá à ń kó wá láti ìlú òyìnbó London especially London àwọn Germany ó yẹ kó lè wà nílùú yìí náà torí òyìnbó náà làwọn náà aláwọ̀ funfun pọ̀ láàrin wọn àwọn níná gbogbo nǹkan tó ń tà lọ́wọ́ yẹn náà ló mọ̀ mi báyìí ìyẹn ló gbé mi wá pé jẹ́ kí n wá sí South Africa ẹ̀wọ́n ru mọ́tò tó ń tà yìí sí náà gbogbo Toyota tá ń tà Toyota kan náà lọ́nà ṣe so tá bá dé bí báyìí náà electronics wọ́n ń tà Tòkunbọ̀ náà ni tá bá dé bí báyìí náà ó yẹ ká lè rí ó pẹ̀lú àwọn kan tó gbé mi wá sí ìlú yìí wá sí South Africa mi báyìí pé láti wá wò tí bá tẹ̀ débẹ̀ látìgbà tí wọ́n ti dé sí yìí mo ti káàkiri káàkiri ọ̀pọ̀lọpọ̀ ilé iṣẹ́ ni mo ti rìn ni mo ti wọ̀ pé òkè àwọn kan báyìí kò ní ìdíkẹ́ nípa bàtà bá tà fún wa yìí báyìí mo dẹ̀ rí pé ọ̀pọ̀lọpọ̀ wọn owó kéréje kéréje ló ń fi sí mo tẹ̀ wá ní kankan tó tẹ̀ wá tó jọ mí lójú nígbà tí mo dé ìlú yìí gbogbo oúnjẹ tá à ń jẹ ní nàìjíríà tí ò wa lójú òun ni wọ́n rà ń mo wọ stọ̀ kan ní ní joburg ní tọ́pẹ̀ ní joburg ní johannesburg gbogbo stọ̀ tí mo rí ń bẹ̀ gan àwa táwa ní nàìjíríà nǹkan mi ò rí àmọ̀lè rí ń bẹ̀ gbogbo oúnjẹ ní nàìjíríà jíjẹ ni o gàrí ni èlùbọ́ ni atagúngún ni o gbogbo nǹkan nàìjíríà pátá ó ti àwọn kan mi lè bá dárúkọ nǹkan èlò mímu tí wọ́n ń ṣe ní nàìjíríà the same product òun náà ló wà ń bíbà yìí so kí bad tí n bá ń bọ̀ ń bíbà yìí tí n bá ra nǹkan jíjẹ nǹkan kan wá sí orílẹ̀-èdè mi báyìí ẹ bá wo ọ tún ṣe àwọn nǹkan mi báyìí nínú ilé tí mo tún rí tó jọ mí lójú ní bíbà yìí gbogbo store ti máa ń wọ̀ pé mo fẹ́ rajà wọ́n máa béèrè lọ́wọ́ mi pé ọdún mẹ́ta mi fẹ́ fi sanwó ni àbọ̀dún márùn mo fẹ́ ra fóònù wọ́n ní three three ọmọ máa san one one fifty lóṣooṣù mo ní ah I want to buy cash ah, wọ́n dẹ̀ ń wò mí gẹ́gẹ́ bí cash báwo àwọn ọ̀pọ̀lọpọ̀ tó àwọn ń tà ń bí àwọn òun sanwó ń cash ní odidi lẹ́ẹ̀kan ṣo a máa rà ní contract ni ọdún méjì ní fẹ́ fi sanwó ni ọdún mẹ́ta ní fẹ́ fi sanwó ni ah, nàìjíríà lèmi tí wá àwọn ní ok àwọn ò mọ̀ pé ara mi ìṣàrà ìlú ìbàyè nǹkan táwọn ń tà ń bí kí n lọ sí store kejì màá rí ti màá lọ lówó ẹsẹ̀kẹsẹ̀ ń bẹ̀ gbogbo orú eléyìí sì kò sí ní nàìjíríà gbogbo nǹkan tó fẹ́ rà ní nàìjíríà sì kò kówó dání kò kówó dání ni ká ní gbogbo orú àǹfààní bẹ́ẹ̀ náà wà ní kò ní síbẹ̀ kò ní sí gbogbo wàhálà tí à ń sáré káàkiri nígbà tí mo fẹ́ ra nǹkan sínú ilé mi tí mo rà tí mo san ọdún méjì tí mo san fífi ọ̀nẹ́ ọ̀yàfọ̀nà so ìyẹn ló fi jẹ́ pé ntọ́lówó ń lò tálíkà náà fẹ́ lò. ẹ ṣe rí gẹ́gẹ́ bí ẹ ṣe béèrè iṣẹ́ yìí ó ní láti nǹkan tí èèyàn gbọ́dọ̀ kọ́ ni torí gbogbo iṣẹ́ tí ó bá wà lówà láyé yìí kò sí tí gbọ́dọ̀ tí ò ní láti kọ́ ń bẹ̀ because kíkọ́ ni mímọ̀ nítorí iṣẹ́ tí èèyàn bá kọ́ kò lè mọ àpàlùdé àlùdé ẹ̀ torí gbogbo iṣẹ́ tí yorùbá ṣe láyé yìí ló ní pèlújà nínú torí ọjà mi wà jẹ́ pé a máa lọ ra nbò míì ẹni tó kó wá fún ara tiẹ̀ gan kò dáa ṣùgbọ́n tí yorùbá kọ kò ní mọ irú nǹkan tó yẹ kó rà torí àwọn ẹlòmíì wà jẹ́ pé inú àwọn tajọ́ ń tajà yìí náà ó ti rà míì bíbá yìí tí ò dáa tó mọ̀ pé kò dáa á kó padà síbi tó wà á fi lálọ́ọ̀nù gbó lójú bí bẹ́ẹ̀ pọ̀ ṣe kọ́ láti lu èyìnbó ni ṣùgbọ́n tó bá ti kọ́ tó bá ti rí ó ti mọ̀ nǹkan tó máa wò lálẹ́ pé eléyìí wọn ò ṣẹ̀ṣẹ̀ kì í tó yẹ kó dé ẹrù tí ò dání ọjà kọ́bàtà máa ń tà ní ilé kẹrùsì tí wọ́n ń pè ní warehouse wọ́n máa ń pè ní not tested kẹtọ kó lọlé ṣùgbọ́n àwa nínú ọ́fíìsì tèmi ní ibi iṣẹ́ tèmi ní ni mo ṣe ń gbọdọ̀ bẹ́ẹ̀ rà ń bẹ̀ garanti máa wà ń bẹ̀ máa fún wọn ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló mọ̀ mí ní àdúgbò mo ṣe ń bẹ̀. ètò agogo ayọ̀ àtẹniṣètò àtẹnigbètò pátápátá a ó máa fayọ̀ ṣe dídé ayọ̀.